أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يضل الله فلا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألق بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يسري لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه وتوبوا إليه فالتائب من الذنوب كما لا ذنب له استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحبه ربنا ويرضى أدعوكم فلوه وباوا أدعوكم فلوه مي ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ tí kò ṣe kà tán bí a bá ń wá káàkiri bá a tó ní òpin jimá bóyá kan fún wa. nínú rọmdánù yìí ìyẹn tó lọ́wọ́ bá kádàrà rọmdánù pé yóò pé ọgbọ̀n tí ó bá dé àjẹpé jimá tó nílò pín jimá tinú rọmdánù kátúntò ríru ẹ̀ ó tún di ọdún tí ń bọ̀ àfi ọlọ́run nínú ẹ̀ ọlọ́run akọ́dúpẹ́ lọ́dọ̀ ẹ̀ látara ṣiṣẹ́ wa kù títí tó fi di àkókò yìí. tó wá sẹ́wà kù lórí Islam ọ̀sẹ̀wà kù lórí ẹ̀sìn ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ ẹ ọgbẹ́ ẹ̀sìn náà nípa àtúmọ̀ orí ọlọ́run lóore òògbà tọ́lọ́run bá fẹ́ bá ti ẹ̀dá ẹrú jẹ́ fún un kà á máa lóore ọlọ́run àdúpẹ́ rẹ o ọlọ́run gba ọpẹ́ wa ọlá lẹ́yìn èyí àwa àlékún kí àtọ̀là fọ́síwájú ẹ̀dá ẹni èyí tó ti jú wa níwé gbogbo bí tá a ti lè rí sí olóore ṣe pàápàá jùlọ nínú ọjọ́ péréte tó kù nínú rọ̀mùdánù yìí àwọn sí olóore kún bẹ́ẹ̀ tá a máa ran wa létí ẹ̀ àwọn ká ti kò mọ́ ọ̀kan bẹ́ẹ̀ láti gba rọ̀mùdánù ti dógún òun làwọn kan ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ àgbénulé ẹ̀sìn ṣe wọn náà sọláì má máa ṣiṣẹ́ ẹ̀sìn o ṣùgbọ́n wọn pa ẹ̀mí wọn ló fò sí mọ́sáàtì láti lè rí iṣẹ́ ẹ̀sìn ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ gbogbo àwọn tọ́lọ́run ti ní kọ́rọ̀ lọ́rùn báyìí ọlọ́run àbí ọ́ bá ní gbàyànjú wọn lẹ́sìn fún ọ́ àwa náà tí à ń palẹ̀ mọ́ bóyá ọlọ́jọ́ mẹ́ta la fẹ́ ṣe ní ìtìkáfù náà ni ó dàbí èèyàn sọ ọlọ́jọ́ kan ìtìkáfù ni wa ma kana Allahu li yuti'a imanakum ọlọ́ọ̀ni gbogbo tẹ́nìkan bá fi ṣiṣẹ́ ẹ̀sìn síwájú èmi ọlọ́run wa ma tuqaddimu min khairin tajiduhu inda Allah huwa khair. ọlọ́run gbogbo ohun bá ṣe dáadáa tí èèyàn bá ṣe síwájú èmi ọlọ́run bó kéré ma ọlọ́run láàbà ní dáadáa jò ọlọ́run ló wẹ̀ sọba tí ra ìgbàgbọ́ èèyàn láre káwá pé torí pé gbàgbọ́ ẹ kéré ọ̀ lẹ́sàn kò sí ní èèyàn ṣe síwájú ọlọ́run tí ò lè fi sànyà ọlọ́run ẹ̀sìn ni aláwọn míì gbàgbé gbogbo àrọ̀mọ̀dánù ti bẹ̀rẹ̀ òun ni wọ́n ti pẹ̀mí wọn ló fo síbẹ̀ ọlọ́run kẹ́ ajura wa lọ. ẹlòmíì gbàgbé gbogbo gbogbo ṣe ti ń ṣe láti bẹ̀rẹ̀ ọdún ó ti ń sáré ìtìkáfù ní àwẹ̀ gbogbo tó ń bá rí báyìí òun ó fi ṣe náà ni òun àlòmí inú wo ronú ẹ̀sìn nítorí wọ́n wí nǹkan lórí òtún máa rántí gbá àtọ́mọ̀ ní kìnnìkà máa ń bẹ̀ jẹ́ pé ní tìkáàbù gbogbo nǹkan ló sì rántí àlòmí ọlọ́lọ́mọ sẹ́ni ti ń ṣe é lẹ̀ ìwọ lọ́mọ tó ń ṣe é fún àṣìṣẹ́fẹ́sìn àwọn tá a ní àdó fún tọlọ́hún àṣà ń kó pamọ́ náà ìwọ lọ́mọ tó ń kó pamọ́ fún tọlọ́hún bá sì lé yóò ṣe láyé ni ó èyí tó àbákà kọ́lẹ̀ àṣeyọrí ẹ̀ fún yàn èyàn lè ṣeyọrí. ṣùgbọ́n ìtọ́dọ̀rọ̀ yàn ká ṣeyọrí ó lè ṣe ọlọ́run torí làwa sí láyé. àmẹ́bí máa ń ṣe jẹ́ àṣebọ́rẹ́ yìí nínú hadith tí wọ́n gbà wá fásiwájú ẹ̀ látọ̀dọ̀ aṣíwájú ẹ̀dá wọ́n ní tó rọ̀mọ̀dánù bá ti pogún tó ti pogún ànábì tí máa ń de zaro ẹ̀ yóò di okun ṣòkòtò ẹ̀ tí ó lé ẹ̀ tó lè tú òsì ọ̀dàgbèrè fáwọn ẹlẹ́ àánú wọn tún máa dẹkun ṣòkòtò lẹ́yìn ní òṣòkò tí wàá ò lé ó tún gba tútú wọn ò rí tú lọ́sàá àwẹ̀ wọ́n ń rí tú lóru àwọn kan ti dé ní alẹ́ o ó tún tẹ̀yìn rọ̀mùdọ́ọ̀nù báwọn ìyàwó ọba tuntun ó tẹ̀yìn rọ̀mùdọ́ọ̀nù. ànábì máa ń de ìzáàrú ẹ lé wọ́n dágbére fáwọn àyàwó ọmọ ṣe itikaf itikaf yìí wọ́n fẹ́ ká ṣe nírú àwọn mọ́sálásí tí wọ́n bá ti ń kírun jímọ̀ wọ́n kàn mẹ́nu ń ba àwọn sẹ́yìn lérè fi ni gbogbo ẹ̀ náà ni a ti ìyànà náà fún wa àtọ̀rọ̀ tó sọ wípé masasi kaaba àti masasi anabi àti kudusu nìkan là á ti ṣe ẹni tí bá ń fẹ̀mí báwọn àdánilẹ́kọ̀ọ́ wa lọ àti ìyànà náà gbogbo ọ̀rọ̀ tí ń bẹ lórí ẹ̀ kò ṣe é wọ̀ láti ṣe é ti káà ní gbogbo mọ́sáàsì tí wọ́n bá ti ń kírun jimá ẹnu èyí tí wọ́n ti kírun jimá nìkan òun làwọn àfẹ́ẹ̀sì gbà pé ká má ṣe àfi tí èèyàn bá jóbìnrin títí mọ̀ òdi ọ̀ràn àyàn fún ó lè ṣe é ti káfọ ẹni mọ́sáàtì ilé wọn pòròpá gbẹ́dẹ̀ yé nítorí pé jímọ̀ èsì ọ̀ràn àyàn fún obìnrin òun lè ṣe ń bẹ̀ àwọn ọkùnrin nìkan la gbọ́dọ̀ ṣe níbi tí a ti láǹfààní àti kírun jímọ̀ torí wọn jáde kiri tí ọba jẹ hájà tó lágbára ọ̀dà afẹ́ni ń ṣe tìkáàfù lọ kí ló wá ló ń ṣe tìkáàfù sí i ọfẹ délé wẹlé o ọlọ láàárọ̀ oṣù dìrọ̀lẹ́ oṣù bá délé o àwọn fẹ́ lọ wọ ọmọ ká bàbá tètè ká kó ṣé bàbá sì ní í ṣe ọkọ nílé wọn máa lù ọ wọn fẹ́ kéèyàn fara sùn sínú ọmọ sáàsì sápò fọlọ́n tí ọba sí ń tó lé láwọn ahájà tọ́jẹ́ pé kò sí ń téèyàn lè ṣe àbíkọ́ lọ gbọ́ lọ́fẹ́ yà gbẹ́ nísìnyí kò sí tọ́lẹ́tì níbi mọ́sálásí irú mọ́sálásí wáyé ọlọ́run kó tó tó ọ kó tó bọ̀ ọ̀nà wá sí ojú dúdú ni kí wọ́n gbówó ìgbẹ́ tọ́lẹ́tì sí mọ́sálásí ní gbogbo gbogbo ọmọ ẹgbẹ́ ilẹ̀ ásílẹ̀ ráàyè máa bọ́ nu inú gbó wọn fẹ́ yà gbẹ́ ọba wa mú yẹn mọ́sálásí ńkọ́ bo ní ọ̀yà sí mọ́sálásí nílé ìgbẹ́ onílé ìtọ̀ yóò nílé ìwẹ̀ tàbá fẹ́ kó pé tẹ́lẹ̀ wọ mọ́sáàsì tí òní rántí kó òun dáná wẹ́ ẹ gbogbo àbá ní mọ́sáàsì ní ọ̀nà tí ká ó má jẹ gbèsè wẹ́ ẹ ló sì bọ́ sí ààyè wẹ̀ tó yìí ní orí lọ́mọ àti lọ́rùn rẹ lọ pápá tó wá tó dàsí kó ti káàmù ìgbogbo ẹ̀ lọ yóò pé sí mọ́sáàsì tẹ̀ yóò ti ṣe omi dórí ààyè ibi tá a ti dáná gbogbo mọ́sáàsì ló yóò ní kó pé ọlọ́wọ́ ọ̀ràn wá ṣe wọ́n lè jára ẹni tí ó ṣe ti káàmù gan balẹ̀ wọ́n lè balẹ̀ sùmọ́sáàsì ìgbọ́n tó bùkátà ló ti pé bẹ́ẹ̀ lọ́wọ́ balẹ̀ sí fún wa o kò déyà náwó sínú o àwọn kan sì ṣe ọlọ́run kan tí a sá lọ síwáàsí fún ní tó gbé prógámù yẹn kalẹ̀ lẹ́kọ̀ọ́ ọlọ́run kẹ́ wọ́n ṣe ti káfù gbogbo nǹkan ló gbé nu mọ́sálásí tọ́kọ nìkan lọ́kọ̀ àjà mẹ́ta ni. onìkan lọ́kọ̀ ọ̀sẹ̀ máa ń gba ẹ̀yà alájà alẹ̀ làwọn akọ́tì yìí wọ́n kọ́ fún adébì kan àlè túnṣe ọ̀lẹ́ẹ̀dì gbogbo wa o ọ̀lẹ́ẹ̀dì wa ni ìbáde kìámà làwọn eléyìí náà wá sí ti ń wá ẹ̀dọ̀ àlìkìámà lọ. wèrè táyé tí àìlásá ń já àká àrùn títọ́ lọ́hùn pẹ̀lú èmi náà fi léyìí ìdá títọ́ lọ́hùn ẹ lò ọgbọ́dọ̀ ẹ má kọ́ mi tọ́lọ́wọ̀n wàá mọ̀ ọmọ inú sí olóore tó tún wà òun nílẹ̀ ìlàtúlẹ̀ kọ́dẹ̀ àbọ̀dọ̀ tí wọ́n wá èèyàn gbọ́dọ̀ sùn lásìkò yìí kú ní ló ru ọ̀rọ̀ awọ́sọ lọ́hùn ó tó máa kó lọ ọ̀gùn mọ́tò tí ó jẹ́ lọ́ọ́ má jẹ kẹ̀ má orí má jẹ òfò arú o má fi gbogbo ẹ̀ sùn ó lè dìde kọ́pẹ́ bíi ìtàn bàbá oṣù má sùkùn tó ọba tiẹ̀ jẹun òru náà ni ó sì máa pín oníkẹ́ sọ pé sàlámù yíyà fàjì kí ni tiẹ̀ tó kódà bọ́ jẹ́sà àdìsọ́ tí tí àlùfájàrí èlà ọ̀bọ orí awọ yẹn náà fi lọ́ọ́ rawọ́ sọ́lọ́ àsìkò lẹ́lẹ́tì kọ́dìrì sì tún sẹ́kù ó dìgbà àlùfájàrí bá tó ṣe kíni sọba tó là ọlọ́run ló wọ sàlámù nìyíyà èmi ọlọ́wọ́ máa pín ìkẹrin ata mọ́tòlá àlùfájàrí tí yóò fi là tó sì dìbò mọ àlùkíyàtò lè kọ́dírí pọ̀ èyí tí mo kọ́ dákọ́ nú àyà àkọ́yàn tá a bá ń wá kiri ànábì fẹ́ ni òfin sọjọ́ tí ń ṣe pàtó ọfẹ́ kí gbogbo wa ká máa wà ọfẹ́ ká máa wà kẹsàn-án wo lè pọ̀ torí tá a bá ti mọ ọjọ́ tí ń ṣe ìlàdùn òde ọjọ́ kẹtàdínlógún ni òtítà tí ọba ajẹta kẹtàdínlógún máa ń fa tó ti bọ́ ọmọ ọlọ́lá ti kẹtàdínlógún ọlọ́run oṣù dọ̀dún ti ń bọ̀ sálá aṣọ fún apá dọ̀dún ti ń bọ̀. àwọn kan bẹ tá a jọ ṣẹṣẹ sí tọdún yóò bá wọn. bẹ́ẹ̀ sì lóru yìí yufraku kullu amrin hakim. gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti parí òru ni wọ́n pin. bí ọba wa ti ń bẹ̀ tó níbo ni wọ́n ti pin. ọ̀wá ń wò wípé sẹ́kẹ̀rẹ́ lèmi lá bóòlù tí ẹ ti tún rí báyìí oṣù mẹ́jọ jẹ ń pa jẹ ń ha ni oró ti sùn lọ lọmọ jẹ ti a gbé o ó ṣe rákà mẹ́rin ló lè yàn yàn má bù gánjà má bù pọ̀ kó lè ṣe máa ṣe lómi lè pèrè tó kú yìí lọ́jọ́lọ́jọ́ rákà ní máa fi kí yọba sóòrùn kan ní onílẹ̀ èdè mímá oró ti bùlé rẹ lórí kọjá agbára. khairul a'mal àdìwọ́muhá wà ìkọlù. ànábìlẹ̀ ìtọ́ka ní sẹ́ẹ̀lì iṣẹ́ tí èèyàn ṣe tí ọ̀já ń bẹ́ ń gbà kankan kódà bó kéré tó ọ̀já ń bẹ̀ tó ń ṣe gbogbo re ni ọlọ́run kọ́ ṣàánú wa kí ó máa fún wa ọ̀la àti tóbi ọlọ́run gbogbo àsìkò yìí láti máa fi dìde láti máa wà pàápàá èyí tó bá jẹ́ ọdún nàbà tí ò ṣe é pín ọjọ́ kọkànlélógún ọjọ́ kẹtàlélógún ìkẹrẹ̀dọ́gbọ̀n ìkẹtàdínlọ́gbọ̀n ìkọkàndínlọ́gbọ̀n wọ́n há mẹ́ẹ̀ pọ̀ torí pọ́lọ́ ń fẹ́ràn wíkì wọ́n fẹ́ràn irú àwọn òǹkà wọn làwọn àfáà fi gbà pé ìkànnà àwọn òǹkà ní òníyọ́ ṣùgbọ́n ìtọ́ hàn jù ní òye àwọn olóye tí wọ́n mọ alùpùránù wò òní a máa pè nínú ìjáàsù àlà àdàtì tá a bá lọ wọ alùpùránù lábala bí tó ti dábìrò pé ọ̀rọ̀ tọ́ka gara báyàn ní alùpùránù nínú òkà ẹ lọ wò ẹ̀yẹ lọ wo lẹ́yìn Suratul Qadir tá a bá kà lára fi lé ní èjì tá a bá kà délẹ̀ ọgọ́rùn kan àràfin àti mẹ́yà onímẹ́nu súrátù lọ́kọ́dẹ̀. bàbá sì lọ wòye súrà ti bẹ́nu gbogbo alukur'an ọgọ́rùn kan àti mẹ́yà ni. nínú tí ń júwe bí òru ṣe níyì tó. bàbá tó wá kà á táǹkà ní gbólóhùn gbólóhùn gbólóhùn iná ansali ansali náà hù. fi táǹkà gbólóhùn gbólóhùn ọgbọ̀n gbólóhùn lábàmì ọgbọ̀n ó ṣe déédéé ọgbọ̀njọ́ ti mẹ́nu oṣù ara àpẹẹrẹ dáadáa ni bàbá tó wá ń ka lẹ́yìnlátù lè kọ́dírì tọ́lọ́hún wí kọ́dírì tó dáa kọ nínú ẹ̀ nínú àlùkùrọ̀ àn márùn lábà ẹ fi híyà kún sàlámù híyà. torí híyà náà dọ̀míìrù ni tàrúdù ìlànà ìlàtìlẹ̀ kọ́dẹ̀ lẹ́làdùn kọ́dẹ̀ mi lọ bá oníyé pé márùn. bẹ́ẹ̀ bá wá kà á bẹ́ẹ̀ ẹni pé wákàtí tí ń bẹ sáà fi kírun náà mélòó ni márùn. bẹ́ẹ̀ bá wá ń ka ara fi yẹn bọ̀ ẹ máa kà bọ̀ sàǹkọ́gbọ̀n gbólóhùn ẹ̀ sàǹkọ́gbọ̀n mo pè é ẹ máa ka gbólóhùn rẹ̀ bọ̀ látòkè. tẹ́ ẹ bá débi híyà tọ́jẹ́lẹ̀ látòlè kọ́dírì òun ni gbólóhùn rẹ̀ ọjẹ́ mẹ́tàdínlọ́gbà tàbá ń ka gbólóhùn rẹ̀ bọ̀ látòkè tàbá wá ka débi híyà ọ̀wọ́n náà wo tókù lẹ́yìn àtá mọ́túláì àlìfájìrì tókù mẹ́ta lẹ́yìn bọ́ọ̀yà ṣe lọ́ọ́ máa ka wọ́n mú báyìí àtá mọ́túláì àlìfájìrì sọ́dọ̀ lọ́kọ́dírì táyì. ọ̀tọ̀ kò sí nǹkan lẹ́yìn ẹ̀ mà. ó bẹ̀rẹ̀ pé tá a bá ń ka gbólóhùn pọ̀ tá a dìbò gbólóhùn rẹ̀ jọ́gbọ̀n tá a bá débi tí ń tọ́ka lè lọ́jẹ̀ làwọn ma ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n pọ̀ nípa àwọn àpẹẹrẹ tí ìsọfọ́jọ́ ọ̀pọ̀. lọ wo ìnáṣẹ́ náà fi láyé láti lè wọ́n máa dìrọ́ Laylatul Qadri khairu min alfi shahr sẹ̀kùtì mẹ́ta mo sọ pé Laylatul Qadri márùn lọ́lọ́ ń dà kọ́ tẹ́fà wá fi dọ̀míìrù tó fi gbé Laylatul Qadri wá méjì ni tóun náà jẹ́ Laylatul Qadri kọ̀ọ̀kan dákọ̀ ẹ̀ sápá náà ni ìnàzánilá wò fi Laylatul Qadri wa ma adraka ma Laylatul Qadri Laylatul Qadri khairun min alfi shahr tanazzalu l-malaikatu war-ruhu fiha ha lẹ́nàtò lè kọ́dírì ni ó ti mẹ́rin sàlámù ni ìyá ìyá lẹ́nàtò lè kọ́dírì náà ni ó ti márùn ọbẹ̀ bẹ́ẹ̀ márùn lọ́lọ́run dá akọ lẹ́nàtò lè kọ́dírì bàbá wọn wò yìí tọ́ da tọ́jẹ́ wípé o àtẹni tó kéwà àtẹni òkè yọ mọ̀ pé lẹ́nàtò lè kọ́dírì ni ẹ̀mẹ́ta ni ẹni tó bá máa kéwù jìnlẹ̀ ni wọ́n pé márùn ni ẹ̀mẹ́ta ni sábà wá wọn tí ń jẹ́lẹ̀ látòlù kọ́dírì tẹ káràfì ẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan áràfì mẹ́ta ni. sábà wá tàn sí nine pẹ̀lú three yóò fa twenty seven. ó túmọ̀ pé àwọn tí ń sàmì nínú ìjásòlà àdàdí nínú Qur'an tí ń sàmì pé ọjọ́ kẹtàdínní ọgbà ni ọ̀pọ̀ ó fi hàn pé àǹfààní sì tún wà fẹ́mi àti ẹ bí ọ̀jẹ́ kẹtàdínlọ́gbọ̀n ẹnu tó kù yìí sàdéhùn pé ọlọ́run mú pé gbogbo òru níwọ̀n ṣe yọ àtàwọ̀ nù twenty seven báwo àtàwọ̀ kan mẹ́ àwa títẹ̀ yìí ti bọ́ mọ́ lọ kámẹ́jì tó pọ̀ bọ́ máa lọ ọlọ́run gbàdúrà wa kámẹ́ gbàgbé jáka wa ẹ̀sìn ni a máa ń yọ láti fi fọ àwẹ̀ wa nù. No tora àlè àkọsíbà pàápàá wa níbí ọlọ́run ló lè fóun gbá àwẹ̀ wa àwẹ̀ wa ó rán mú nǹkan ṣe é ṣe o títí káàbù ni òṣè wọ̀ yìí à ń jáde kiri gbogbo ẹ̀ là ń fojú rí ètò wà lẹ́ẹ̀dẹ́ kálukú gan ọ̀ràn yín mọ́wùlẹ̀ ẹ̀sẹ̀ sọ̀rọ̀ ọ̀tá tinú ẹ̀dẹ́ kálukú gan ní fojú rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọmọ ni bẹ́ẹ̀ lọ́dọ̀ alágbèpọ̀ ni gbòyàwó bẹ́ẹ̀rẹ̀ tí wọ́n ń lọ́sọ ọmọ yà kiri ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n àbúrò náà sì ń wọ̀ hàn ọ̀ràn ni wọ́n ti sọ̀rọ̀ ti tìta òǹkún bẹ́ẹ̀ mi tìta ń fetí gbọ́ èyí ò ṣe é kà táwọn fojú wò lọ́sàánú wa o àwọn díẹ̀ díẹ̀ tí ó kú bí àwẹ̀ wá o ní abẹ́ àfijáka tó ṣe nítorí oore tí ń bẹ ń fún sàfàdákà ọ̀pọ̀ a máa ha ẹsẹ̀ a máa fa ẹsẹ̀ rẹ tí a bá ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ bá lọ́wọ́ a sì máa lò a máa ọlọ́ a máa àdìsí ni ìmọ̀mù tọ̀bàrà lé lọ́gbà wá àyòsí fún mọ́ni àwọn afẹ́tí máa ṣe ọjágùn a máa tàjálù burú dànù fún yàn téèyàn bá lè ṣètọ́rí àánú pọ̀ ọlọ́run a máa fi tì í ti dánù lọ sànú wa bá a tiẹ̀ torí nǹkan kan ti lè tún ọ̀kà alẹ̀ náà gan torí kéèyàn ọyọ jáka tó yọ jáka fún ọlọ́run àjálù fún mọ́jọ sẹ́lẹ̀ sí yọ jáka yẹn sadaka ni ibi aládùúgbò burú yọ jáka sadaka ni àfàwọn aláìní àwọn bàbá wa lánàá táwọn fi máa ń gbé fáwọn lèmọ́mù wọ́n gbà wípé àwọn ni wọ́n àwọn ni wọ́n mọ àwọn tó yẹ wọ́n dà sí lọ́rùn wọ́n bá wù ọ́ sábọ́lé lórí ó di bàbá alágbàdo ọ̀dà ti sọ́mu lọ́rùn àwọn ti yẹ dáka wọn ó ti dọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti gbà ẹni á dà sí lọ́rùn òkú ló kù wọn àtọ́ lọ́run bọ́ba ti ṣe é ẹlòmíì tún mú ìjáka ìdìsín ó mú dídín ó mú ìsọ̀rọ̀ àgbàdo kalẹ̀ wọ́n nìkan ní báwọn ọ̀pọ̀ tálákà tí wọ́n náà bu kàátà bẹ́ẹ̀ kò sí ìwọ̀n kó mú jẹ mẹ́ ó sì tún fáwọn aláìní fún wọn káàkiri bàrà àwọn náà ní tí gbogbo wa kú lọ ọlọ́sàn wa o kámá gbàgbé káyọjá ká wa ọlọ́wọ́ bá lẹ́sẹ̀ o mútu ni abá parí tafsiru sóni àmà bàbá ní ká parí ẹ̀ ọlọ́run lè má lè pè ká mú tọ́lá àbá parí ẹ̀ lónìí ó lè ṣe ká mú kíní mútu yẹn wá alèrọ́dọ̀ àbàbá náà wọ́n fi hàn á àmọ́ àmà fún àwa máa ń fi ẹ̀kún wọ́ alábàáyì bíi méjì ẹ̀kọ́ mẹ́rin ní abimọ́sùn ti wọ̀nyẹn owó ẹni tó wọ́ rẹ̀ ò bá fẹ́ jù ní o bí èso sọwọ́ kóńbó ọwọ́ tó wà ní ìwọ̀ntúnwọ̀nsì ńlá bu mẹ́rin ẹ̀ lórí orí kan orí kan ọ̀la ti bu ẹ̀kọ́wọ́ mẹ́rin báwọn ó lè jẹ́ rẹsì tó bá kápẹ́ ẹ̀ ó lè jẹ́ wà tó bá kápá rẹ̀ ó lè jẹ́ wíìtì òkúrú yẹn lápẹ́ bá ká ó lè jágbá tó náà ó lè jẹ gaari ó lè jẹ àgbàdo ìfọ̀rọ̀ tàgbàdo lé mọ́kàn tálákà sí ọ̀nà yóò àdàgbàdo sínú sínú omi bí ọ̀pọ̀lẹ́ kò lè ṣe é sáré kò lè ṣe é sáré jẹ kò ṣe é sáré jẹ ọkọ̀ yọnu yẹ gaari ó sì dá oríṣi ara làmọ́ fi gaari dá lẹ́yìn ó sì jẹun tí inú ó le ọwọ́ àṣìṣe fara kò ṣiṣẹ́ fara ẹ̀fẹ̀lẹ́ lẹ́bù dókítà ikò sáti ikò ti kún ṣùgbọ́n sọ wúlò òwúlò dókítà ló lélẹ́wò gbogbo obìnrin bá fẹ́ lọ ó ti ṣe é lọ inú ti le yóò ti ṣe inú tó le ewé ló ń da láti ṣe ètò láti ṣe ètò ẹ̀ fún aláìní ọlọ́ọ̀bá yìí sagbára ọba tó fi nǹkan lé e owó ẹja rèé o ẹ bá fi tẹ̀bà ẹ̀fílẹ̀ náà ra ẹja sí i kìí sára ajá ká o sadaka lélẹ̀ o gbogbo ìgbàlèyàn ṣe yún tí wọ́n náà rí wípé gàrí yìí kò lè ràn àwọn èèyàn yìí ẹgbà bí five hundred yìí ẹ̀fílẹ̀já ẹ̀sìsì ẹ̀lẹ́tẹ̀bà ọ̀dọ́dọ̀ náà ní ọlọ́run ó dùn sáwa náà lórí ó dùn ẹrú mi ọ̀rọ̀ ẹrú mi ṣe èmi gan lágbára àti ìránṣẹ́ ṣùgbọ́n mo fi ṣàdánwò fún ni báyà yóò ṣe é bí wo ṣe ọlọ́gbọ̀nà tí ọgbà jẹun ṣùgbọ́n fi ṣàdánwò fún ọ pa máa wò ọ máa wọ aládọ́gbé rẹ táwọn ọmọ tí ọ máa ṣe yọ̀tọ̀yọ̀tọ̀ fẹ́ máa fa ẹja ẹ máa fẹ́ rán o sì rẹni tẹ́ ẹjọ́ ń gbé ládùúgbò torí bí òtún kàjẹ́ ọlọ́wọ́ ọ máa wọ̀ bó pẹ́ bu abọ́ rẹ sí ẹ lọ gbé fáwọn náà káwọn náà jẹun lọ́ máa wọ̀ ọ́ lọ́ sí dáadáa fún ọ lọ́dún náà bá wa láyé o àti wàá fún palẹ̀mọ́ ọdún o ògbón tó béèrè fún òun náà ní kátólíkún ní túbà lọ sọ́dọ̀ ọlọ́run kájà yọ ọwọ́ ọmọ wọn a máa tún sọ léèkó wa ń gba bá dé orí pápá ọlọ́run jẹ́ ọba wa láyé o àìsí sọ fún wa nínú kọjọjọ jimá tàbọjọ sátidé ìkànnì méjèèjì ni tábàrà wọn ti ń sọ fún apá wọn rúṣù ní ọjọ́ àlàmísì ó túmọ̀ sí pọ́jọ jimá òun ni a kírun bá a bá ti wá rẹni tí orúsù lọ́jọ́ àlàmísì àgbàwẹ̀ wa pé ọgbọ̀n àjẹpọ̀jọ́ sátidé pẹ̀lú gan ọlọ́run òun ni a kírun ìtorí ọjọ́ ẹnu méjèèjì ọlọ́jọ́ bá wà láyé lọ́jọ́ náà lọ́jọ́ ọdún fún wa lọ́dọ̀ rẹ sí lọ́jọ́ ọdún fún wa gbàtà bá rántí ẹ̀ ọmọ àjọyọ̀ ọdún níwájú ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun salamun alaykum.